wọ́n ní bàbá tí kò kí ń tọ́jú àwọn ọmọ ẹ̀ jẹ́ pé kò kí ń náwó lẹ́nu lórí so ní ìsòrí ilé àwọn ọmọ yẹn ti develop àwọn ọmọ yẹn ti ní wọ́n ti éètì bàbá yẹn nítorí ilé àwọn ọmọ yẹn ti éètì bàbá yẹn wípé kí ni èèyàn lè ṣe fáwọn ọmọ ni àbí pẹ̀lú kí ni. káwọn ọmọ ọdọ pé àdánwò tọ́lọ̀ fi dán àwọn òní látara bàbá wọn àwọn kan ó dúpẹ́ bá lọ́n tọ́lọ̀ tọ́jú wọn tí bàbá wọn bá tọ́jú wọn tọ́nà ọ̀tọ́jú wọn kan tó yẹ kí ni wọ́n fẹ́ ṣe àìmọ ẹni tọ́rẹ́ ni tọ́jú ẹ̀ lórí bàbá tó tọ́jú ẹ̀ lórí ẹ̀ tó tọ́jú ẹ̀ tọ́nà kí sọ̀tọ́ pé sọ ọlọ́run kọ́ṣà ni wa tọ́rọ̀ òsì jásí bí wọ́n ṣe ń fẹ́ ń dáadáa fọ́nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ tàwọn ọmọ wa kí wọ́n kọ́kọ́ dúpẹ́ fọ́nà ọba náà pé ọlọ́run bá owó àwọn kò pa wọn ti kò dáhùn dára wọn kò dáhùn sọ kò dáhùn dára tó àtọ̀ sí i tọ́nà ọ̀run àwọn lọ́wọ́ tí wọ́n fi débi tí wọ́n fẹ́ dé àbí tọ́nà wọn fi da tó fi dayọ̀ nínú tí wọ́n fi sọpẹ́ fọ́nà bàbá náà ni pé kí wọ́n fojú fo àṣìṣe bàbá wọn kí wọ́n fojú fo àṣìṣe bàbá wọn so kí wọ́n ṣe dáadáa sí bàbá wọn so yẹ so wọ́n máa ṣe lẹ́yìn òun látàrí pé inú bírò làlùdé inú ṣe dáadáa sí òbí tí ọlọ́run ká ṣe náà fún wọn ọlọ́run tó parí ẹ̀kọ́ ká ṣe dáadáa sọ́wọ́n ọdún méjèèjì ọ̀sán mọ́tò lákọ̀ọ́ kò sọ́jọ́ pé báyà tóbi bá ma ti wọ́n ń ṣe àbí ọba ma ti wọ́n ń ṣe o wọ́n sojúṣe wọn sojúṣe wọn o náà nìyà tóbi sẹ́dá sí wọn ọ̀nà ọ̀bá ń túmọ̀ sí pé ẹ́ gbogbo station dára bára wa àbí tí òbí bá ṣe fún wa ní nǹkan tí ọ̀dà wọ́n ṣe tọ́da ọ̀ṣẹ́ tí ọ̀dà aláṣẹ dáadáa sí wọn so lọ́tọ̀ lè wà lẹ́yìn ọdún ẹgbẹ́ kí náà lákẹ́ àwọn máa kàkún pé wọ́n forí jìn so so that tí ìwé bá jẹ́ pé wọ́n bá pé n ti wọ́n pa wá láti ká má ṣe tọ́lọ́run àbí ká ṣe tọ́ta tọ́lọ́run àbá ìyẹn nìkan ló kù náà ní tẹ̀lé wọn lórí ẹ̀ so ìyẹn náà wọn ṣùgbọ́n pé wọ́n kàn ṣe àbí tó yẹ kàn ṣe wọn ò ṣe àbí wọ́n ṣàṣètò kí wọ́n foríjì wọn. nígbà tó yẹ pé tí wọ́n bá ẹni tó bá ṣe àní ní náìjíríà ìsarasímáyà tó bá ṣe à kí wọ́n ṣàforíjì fún tọ̀hún dáa tó bá tìmẹ̀ ṣẹ lẹ́ṣẹ̀. so wọ́n lọ́ọ́ dájú kí wọ́n gbẹ̀sán lọ báwo wà nínú ẹni tó wá jòbí yẹn. so kí wọ́n ṣe dáadáa sí wọn kí wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe kọ́dà gan ẹ̀yìn ó tún jẹ́ kí òbí náà tún ronú kó tún sọ kí ní so gánà ìwà gánà máa ń lè máa tọrọ àforíjì náà yọ ọlọ́run pé tọ̀ kí wọ́n foríjì àwọn kí wọ́n ṣe bẹ̀ so kọ́dà kó ṣe àmàna wa ọlọ́wọ́ sì máa dára tó lè ṣe fún wa ọlọ́run bá tún lè ṣàforíjì fún wọn látàrí ilé ìwọ̀n náà èyí ẹ̀dẹ̀ kí wọ́n ṣe ládọ̀ bàbá wọn lára bí lára bàbá wọn láàrin bàbá tó náà ṣe bẹ́ẹ̀ kó kó tọrọ àfẹ́jọ́ lọ́wọ́ wọn bá lẹ́yìn náà wọ́n má jẹ́ kí kíni máka ẹ̀wọ̀n mú wọn láti pé kàn ọ́ tọrọ àpọ̀lọ́jẹ́ sọ́dọ̀ àwọn ọmọ so torí pé inú ẹ̀tọ́ tí wọ́n ń lọ lórí ẹ̀ láti pé kó ṣe fún wọn tí ò ṣe so tí wọn bá foríjì ọlọ́wọ́ bá ọgbà ẹ̀tọ́ wọn fún wọn lálùkìyàmà látara bàbá àwọn látara bàbá yẹn àwọn àbá kọ́ ṣàánú wa náà bó ṣe jẹ́ nù àwọn àbá wa